yóò gbé ibi ìyàngbẹ ilẹ̀ wọn nì ní aginjù ilẹ̀ iyọ̀ tí a kì í gbé ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa tí ó sì fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ yóò sì dì bí igi tí a gbìn lẹ́bàá omi tí ó ní gbòǹgbò rẹ̀ lẹ́bàá odò tí kì yóò bẹ̀rù bí òru bá dé ṣùgbọ́n ewé rẹ̀ yóò tutù kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun láti máa so èso jeremaya orí kẹtàdínlógún ẹsẹ̀ karùn-ún títí dé ẹsẹ̀ kẹjọ ẹ̀kọ́ ènìyàn kò pé ṣùgbọ́n ọlọ́run pé nítorí náà àrà ọmọ ọlọ́run láti fi ìgbẹ́kẹ̀lé wọn sínú ọlọ́run ọlọ́run kò ní àléébù ara ṣùgbọ́n ènìyàn ní ènìyàn lè yí ọkàn tàbí ìpinnu rẹ̀ padà nígbàkúùgbà ó lè jáni kulẹ̀ ẹni tí a gbẹ́kẹ̀lé lè kú ọlọ́run á máa dúró lórí ìlérí ó sì wà títí ayérayé ó ní gbogbo àṣẹ lórí ohun gbogbo òtítọ́ ni ọ̀rọ̀ rẹ̀ kò sí ẹnikẹ́ni tí ó lè pè é níjà bíbélì kún fún ọ̀pọ̀lọpọ̀ ìlérí rẹ̀ fún àwọn ọmọ rẹ̀ a lè gba ohun ìlérí rẹ̀ nínú ìwé jeremáyà orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ kọkànlá nítorí èmi mọ èrò tí mo ní sí yín ni olúwa wí àní èrò àlàáfíà kì í ṣe fún ibi láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí nítorí náà onígbàgbọ́ ní láti ní ìgbàgbọ́ nínú ọlọ́run kí a ní ìgboyà sí àwọn ìlérí rẹ̀ kí a sì máa kà wọ́n sínú ayé wa àníláfíà ọrọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àdúrà ọlọ́run olùfẹ́ ìwọ nìkan ló wà tí kì í jánikulẹ̀ gbogbo ènìyàn ló lè jánikulẹ̀ nítorí èyí gbogbo ìgbẹ́kẹ̀lé mi yóò wà lọ́dọ̀ rẹ mo jẹ́wọ́ ìjólótítọ́ mi láti sìn ọ́ ìgbẹ́kẹ̀lé mi á sì wà lọ́dọ̀ rẹ fún àwọn àìní mi gbogbo kí ìgbàgbọ́ mi wà ní ìbámu pẹ̀lú ìjẹ́rìí rẹ nígbà gbogbo yóò rọrùn fún mi láti wí pé mo mọ Ọlọ́run tí mò ń sìn yóò yọ mí nínú ewu gbogbo yóò sì bá ìní mi pàdé jọ̀wọ́ bá gbogbo àìní mi pàdé jẹ́ kí èmi ní ẹ̀rí dídára rẹ tí mo lè pín pẹ̀lú àwọn tí ó kú ní orúkọ Jésù Kristi ni mo béèrè àmín.